adúpẹ́ fún ọlọ́run ọba òun náà yẹn ọba tí ń bẹ ká tó máa bẹ abẹ àwọn tó ṣe ọ̀pọ̀lọpọ̀ ọlá àti àti ìjẹ fún akíwájú ẹ̀dá nẹ́bí muhammad a ti wà nínú oṣù àwẹ̀ oṣù ramadan oṣù alukur'an oṣù ìrún asán oṣù tí ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga tó sà tó ṣe ní oṣù tí a máa gbà àwẹ̀ rẹ̀ ní túláàsì ó se ní ọ̀kan nínú òkú márààrún ẹ̀sìn islam àti wà ní oṣù náà òní ni jímọ̀ àkọ́kọ́ nínú oṣù oṣù wọlá alùbáríkà ní tó máa ṣe ní oṣù náà pọ̀ ó pọ̀ nínú rẹ̀ náà ní pé ní kí àwẹ̀ tá ń gbà kó múnádóko káwẹ̀ náà àwẹ̀ tọ́lọ̀ ń gbà ní ìbàdà kì í ṣe ká máa gbà wẹ̀ ká máa sọ̀sọ́ kúsọ lẹ́nu ká máa gbà wẹ̀ ká máa sọ̀rọ̀ ọlọ́rọ̀ lẹ́yìn ká máa gbà wẹ̀ ká máa parọ́ ká máa kọ́ nǹkan sí nǹkan ká máa gbọ́ orin tí ó láǹfààní eléyìí máa ń jẹ́ kí àwọ̀ mọ́ni ládàá tàbí kó má jáwẹ̀ mọ́ pàápàá torí náà gbogbo ń tàn ṣàlàyé fúnra wa ní òní tá à ń sọ fúnra wa lónìí nípa àwọn tí wọ́n bá gbààwẹ̀ tó kún ni ẹni tí ò bá gbààwẹ̀ sí náà tá à ń ṣàlàyé torí náà ẹ jẹ́ kí àwẹ̀ wa kó jẹ́ àwẹ̀ tí ọlọ́run ọba tó pa òjíṣẹ́ ńlá Muhammad sọ̀tọ̀ láti ẹ̀kẹ́ ní kúgbà òun náà ní pé ní kájínà tẹ́fẹ́ tẹ́fẹ́ sí jíjẹ àti mímu àti à ń súnmọ́ aya ẹni láti ìdájí fájìrì títí di àsìkò tí òun ó wọ̀ pẹ̀lú àníyàn àti fún ọlọ́run ọba fún ẹ̀sìn èyí tá ń pè ní ìbádà. ṣẹ̀wárí rékèrékè ara pátápátá rékèrékè ara pátápátá àtọ́jú àtẹnu àtimú àtọwọ́ àtikùn àtẹsẹ̀ àtẹtí àtòrí àti gbogbo orí tá ń pè ní rékèrékè ara gbogbo wọn gbọ́dọ̀ gbààwẹ̀. tó o bá gbààwẹ̀ ìta ń fẹ́ ní tákùà àlèmọ́lì kèdè kí àwọn ìwọ̀kún ẹlẹ́ẹ̀kejì ìrun ìrun asámú ìwọ́sẹ̀ ìrun asámú nìkan ìrun mara àrùn táǹkì ojoojúmọ́ yìí ó pàtàkì ju asámú lọ àwọn kan bẹ tó ní kírun lásìkò tó lọ mọ kásámú lẹ́yìn mara àrùn tó pé ìlà ń sọ̀rọ̀ asámú torí ní asámú káàkiri àtàwọn táǹkì ẹja pàtàkì ìrun mara àrùn kó tó kàn wọn náfìlà ẹ̀rọ mi kò ní kírun ní jẹun àyàfi ásámù nìkan ní wà ní kò ń ní ẹyin bá wò kírun Ramadan lóru Ramadan àáfòrí ẹsẹ̀ rẹ̀ jìn gbogbo ẹni ó bá kí èyí tá a ṣe lọ́rùn èèyàn fún kó tó èyí tá a ṣe ní ká mọ̀ fún wọn à ń tó ní pọ̀ ẹja mọ̀ fún wọn báńbá ti ń fún wọn lọ́wọ́ mọ̀ fún wa. àdíìsì tí màláìka ọmọ nǹkan fọlọ́ pé ìwọ ọlọ́run lágbájá ti fẹ́ nìkan wọn náà bá ń fún wọn ọlọ́run ọlọ́run ti fún. lágbájá láàrún wọn ọlọ́run kò fún wọn ọlọ́run kó bá fún ní fìtínà torí ahun ilẹ̀ mi pé gbogbo ẹni tó bá láàrún ojo ni torí ń bẹ̀rù àti mberu ń bẹ̀rù kó má tó sí ọlọ́run ní máa ń fúnyàn rẹ̀. ọba gbogbo àzíkìrì àzíkìrì ìfọ̀mọ́ ọlọ́run àti ìgbọ́lọ́run ọba tóbi ẹlẹ́ẹ̀karùn àsàlátù fún bisẹ́lá muhammad ẹjá máa ń ṣe ọ̀pọ̀lọpọ̀ àsàlátù fún muhammad ọlọ́run

ẹni ó bá ti ọgọ́rùn-ún àsàlátù fún wọn mọ̀ ọlọ́ọ̀bọ ti ẹgbẹ̀rún àsàlátù ẹni ó bá ti ẹgbẹ̀rún àsàlátù ọlọ́ọ̀bọ ti ẹgbẹ̀rún mẹ́wàá àsàlátù lẹ́yìn náà kí ló dé tá àdìsàn láti fún wọn kí ló dé. lẹ́yìn náà ẹja pàtàkì sàárì sàárì lẹ́yìn náà ẹja máa tètè sínú àmì ọlọ́run bá tí ọ̀la rẹ̀ ga kó mọ́sà ìgbà ààwẹ̀ ẹnì kọ̀ọ̀kan wa àná